نحمده ونستعينه والصلاة والسلام على عبد الله ورسوله أما بعد اللهم اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته روايتما látara àdéjà níbi ààrẹ ìṣúra àti wọ́tẹ́rà ìtọ́jú tí pé à ń fa àwọn àǹfààní àbí ọmọ omi ọgbọ́n ìtọ́wà lára ìtàn ọkù ànábì ààrẹ ìṣúra àti wọ́tẹ́rà ìdíkà àmọ́ sí ọdún kọ́ọ̀lẹ̀ kí ni ìtàn wọn òun náà ní ìtàn tí wọn ọ̀gbà islam òun náà ní pé ìtàn tí wọn ò sórí ilé ìsìn òun náà ní pé ìtàn wípé wọn ọ̀jẹ̀ ń tọ́mọ̀nà ìtàn báwo ni wọ́n ti di ẹni tó sọnù tó sọnù kàńjá ní láti di ìparíjì ànábì wa sọ́lọ́ bá wa lè wà sọ́nà ojú àlọ́dọ̀ wọn lẹ́yìn tí ń ti kú kùdù fún wọn fún báwo ni wọ́n ti di rere wọ́n wá ń pè wọ́n wọ́n ń pè wọ́n wọ́n sì wà lórí ìdùbúlẹ̀ àìsàn ànábì ní yà áàmù kó la ilaha illallah kalimatun uhajjuka biha 'inda Allah. الله كلمة يحاجك بها عند الله àrẹ́mi ní wọ ọkù mi yìí wọ àbúrò bàbá mi yìí sọ la ilaha illallah ti wí bẹ́ẹ̀ gbólóhùn náà ni màá lò láti fi jẹ́ ẹ̀rí fún mi láti fi bọ́ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba tó fi rọ́nà kọjá ń jọgbọ́n dàrú kìyàmà ànábì sọ báwọn fún abúkárì tó ń ti bẹ́ẹ̀ náà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ Abu Talib wọn ò fi Abu Talib sílẹ̀ àwọn náà tó ń rán oko tí wọn náà wípé àtọ́rọ̀gbàbà àmì láti Abdul Muttalib. àwọn náà ń rántí wọn náà ní abala ànábì ìran ti ẹ̀ níbi abala ibi tó ṣe ká ti rán ṣùgbọ́n wọn ò rí rán lọ́dọ̀ ọkùnrin àwọn méjì kan wà pẹ̀lú àbújá àti abdullahi bin abi umayya àwọn ríran ò pé wọ́n ni àtọ́rọ̀kọ́ bá mi láti abdullahi tó wọ́n fẹ̀sí ń bàbá rẹ̀ lẹ́ni Ìta wà ní ìjókòó kiri kọjá wọn náà ní ibi ànábì pé sallallahu alaihi wasallam. Wọ́n pè ámù wọn, wọ́n pè níyà ámù wọ́n pè lórúkọ àpọ́nlé wọ́n pè lórúkọ ẹ̀yẹ ohun tí kò ti jẹ́ sí pé à ń mọ wọn yìí kí ló kọ ẹ̀sìn ìfèrè yẹn wọn ò pè ní àbá tọ́ọ̀lì wọn sọ pé yá àbá fúlàní wọn sọ pé yá káàfíìrù wọn sọ pé yá mùsírì wọn ò pè láwọn orúkọ tó lè bà lọ́kàn jẹ́ wọn ò pè lórúkọ tó lè jẹ́ bí ẹni jẹ́ rí dípò àgbọ̀n yẹ̀yẹ rẹ̀ ṣùgbọ́n wọ́n pè lórúkọ tó jẹ́ pé iyì àti àpọ̀nlé àṣẹyẹ ń bẹ wọ́n ní yá àmù wọ́n náà ní ọ̀nkù ní ọ̀nkù Eh, ẹjú tí mo fẹ́ sọ eh, wọ́n ti sọ pé àwọn onímọ̀ sọ pé àwọn ń pa nẹ́bì sọ́lọ́ lọ́wọ́ rẹ̀ mẹ́wà ni wọ́n ah, mẹ́rin péré náà ni Islam bá àti ká pé àwọn gangan fúnra ara wọn wọ́n bá Islam àwọn mẹ́rin péré inú wọn náà ni wọ́n bá Islam tí Islam bá wọn láyé àwọn mẹ́fà yòókù ah, Islam ọba wọn wọ́n kú sórí àìgbá Islam wọn àwọn mẹ́rin tí wọ́n bá Islam yìí méjì gba ìsìláàmù nínú wọn méjì ọgbà ìsìláàmù nínú wọn àwọn méjì ọgbà ìsìláàmù láàbá tí ẹ̀ sí ìsọ́gbọ́n ẹkú ti yí wọ̀ náà ẹni tá wà nínú tán rẹ̀ tá ń pè ní àbútọ́lé ọ̀nkọ́ ànábì ní ìsọ́gbà ìsìláàmù ọgbà ìsìláàmù ẹni ẹlẹ́ẹ̀kejì ọgbàjú gbajà ju àbútọ́lé bìlọ́ntẹ̀ òun náà ni Abu Lahab tí ó gbáyé máa ń kíkò ìfún ní gbogbo ìgbà tabbat yada Abi Lahab ọkọ̀ ànábì ní sallallahu alaihi wasallam nǹkan wà ní kí áyà yẹn ẹgbẹ́ ọgbẹ́ ah, ajé ayé ànábì àjẹ́nà lọ́wọ́ ekulé ànábì àjẹ́nà ẹlòmí igi ilé ànábì ah, ah àlìjẹ́nà ni ọwọ́ níbi tí àṣejù báwọn èèyàn dé ẹ̀ tó wà ju tàbá sí àdá àbílà tọ́lọ̀ ọmọrọ̀ sọmọ́ ni. èyí táwọn lọ́ndẹ̀ ni pé àwọn ń kó ànábì mẹ́rin lọ́ba islam sí islam ọba àwọn méjì náà wọn wọn ọba islam ara àwọn náà ni abu lahabi àti abu tọ́líbi bá a bá náà lọ sí parí àwọn méjèèjì náà abu náà lọ àwọn méjèèjì lahabi bá náà ni tọ́líbi bá náà ni àwọn méjèèjì ni wọ́n jẹ́ ìrobo ìrò ńlá ọkọ ànábì ní. àwọn méjì tọ́gbà ìsìláàmù ní wọn ìsìláàmù bá àwọn náà bá ìsìláàmù àwọn náà ni Abbas ọkọ eh, ànábì ní Abbas àwọn náà ni Hamza eh, ló fi jẹ́ sí pé ẹ̀yìn tọ́mọ ní àbútọ́ alébì torí pé kí èfèrè àbútọ́ alébì àtẹ̀rẹ́ ń tọ́sọmọ ẹ̀ ní àbúlà àbí ẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń halẹ̀ mọ́lẹ̀ ànábì tí wọ́n máa ń sàkejì pẹ̀lú ànábì ní àwọn òtítọ́ ọmọ rẹ ní àbúlà àbí tó bá gbà pé gbogbo nǹkan tó bá ti wà ní ànábì àjẹ́ náà ní ọwọ́ tọmọ rẹ ní àbúlà àbí ọ̀tọmọ rẹ náà ní eléyìí tí ànábì pé yá àmọ̀ yá ń sọ fún ayé pé ẹ̀kọ́ wà ń fún wa pé ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá bá máa fẹ́ máa fi àwọn ènìyàn sójú ọ̀nà ẹ̀sìn ká máa sókè ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n olùgbọ́ mi sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tá bá ní ká lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn owó láàmú lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún agbọ́dọ̀ mọ̀ wọn ìwọ láàmú lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbọ́dọ̀ mọ̀ kì í ṣe gbogbo yẹn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lára mu kì í dẹ́ ṣe ẹlòmí ọ̀rọ̀ líle ní ọjọ́ gbọ́ ẹlòmí fífà kankan ní ọjọ́ tẹ́ǹdì padà àwọn alu pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn tá a lérò yìí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe déédéé wọn ni àwọn àmọ́ lu líle fáwọn tá a gbà pé líle ṣe déédéé wọn ló fi jẹ́ sí pé ará pé ẹ̀sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà kó dà aláhùn kọ́wé alẹ́ yìí nà ẹ sọ̀rọ̀ tútù fún lágbájá ni àwọn aláwọ̀ kó ń ta fọ́fọ́n gàlébà ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní a máa bẹ́ẹ̀ ni àyà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń o àyà líle náà rọwà ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ènìyàn tó gba súnà tó sì tẹ̀lá ìnábì dáadáa òun náà lẹ́nu tó mí ìdí méjèèjì papọ̀ ṣùgbọ́n àgbà tó wá mí ìdí ẹ̀rí sọ ọmọ ibi tó gbé kọ̀ọ̀kan sí sọ ọmọ ibi tó gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí sọ ọmọ ibi tó gbé líle sí tó yẹ kí líle ọ wà kó gbé bẹ́ẹ̀ ni sọ bá bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ Eh, ban láti ṣe tó fi jẹ́ sí pé ànábì alayhi salatu wa salam àwọn ó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàrin ni ọlọ́run ti pa láṣẹ pé kọ́mọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà láwọn àyà tó pọ̀ náà quran eh, ọlọ́run ti pa láṣẹ pé kó lo líle náà eh, ó ti pa àwọn ànábì ọlọ́run náà tó ṣáájú láṣẹ pé káwọn náà lo líle náà ẹ jẹ́ ká máa ọlọ́run ń kì pé ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ni kínní o ẹni tí a sọ pé kínní oní àdásọ pé líle lọ́gba kínní nǹkan ọ̀yá ló fi jẹ́ sí pé wọ́n tó ń fi dáwà sójú ọ̀nà ìtọ́ láwọn ọba tẹnu rẹ máa gbà yí pé lẹ́nu kọ ẹni bú náà lọ́lọ́rọ̀ bú lẹ́nu sí torí báwọn tó ń kó jẹ́ yìí àwọn ẹni bú pọ̀ wọn náà ẹni rí wà láàrin wọn náà ẹ̀yẹ́ ni pé bá a ṣe ń lo rírọ̀ láàmà ṣe bá jù rírọ̀ ní ọ̀pọ̀ jù yọ ní jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan fáwọn ọmọ àwọn kan dánú ráì alẹ́ ìmọ̀ràn one fifty nine ọlọ́run فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك بين بلا سيدنا أنا بعد فبما رحمة من الله لنت لهم فبما رحمة من الله لنت لهم Bíkì bá ń sáà ní ìmì ọlọ́run ọba, kìí pé rírọ̀ sòrò rọ̀. Rírọ̀ ó sòrò sí kí ni? Ó sòrò fábímá síkì bá sàánú rahmatin àánú ní àmúlọ tó wá látọ̀dọ̀ èmi ọlọ́run ọba lẹ́yìn àánú èmi ọlọ́run wà nẹ́bí fi rọ̀ yẹn ni pé wà nẹ́bí jẹnà rírọ̀ ìtumọ̀ ni èmi ni mo rọ̀ ẹ́ èmi ni mo rọ̀ ẹ́ fún wa. àwọn wà lọ́lọ́run bá nẹ́bí fún náà làwọn ẹni rẹ̀.

ọlọ́run wà láwùkún tàfàzọ̀ àwọn bí a máa tú ayà yìí ní tùkútù wọn a máa rọ̀ pé gbogbo àfáà gbọ́dọ̀ rọ̀ kàn yá fẹ́ fún gbogbo èdè yẹn ẹ̀dá títà àfáà ọlọ́run sọ fáwọn ẹ̀sọ́ ìmọ̀ rahmat mina allah ilé ń ká láhùn hmm. bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni bú ní ẹni kánà bí ọ̀rọ̀ hmm. sallallahu alaihi wasallam àwọn ẹni ilé ọlọ́run rà nẹ́bì fún hmm. ọlọ́run rà nẹ́bì fún abubakar ọ̀rọ̀ fún umar ọ̀rọ̀ fún usman ọ̀rọ̀ fún ali ọ̀rọ̀ fún abdulrahman bin awf ọ̀rọ̀ fún gbogbo àwọn sábì rẹ̀ ọ̀rọ̀ kọkùnrin ọ̀rọ̀ fúnbìnrin wọn àwọn ẹni rí ni àwọn ẹni burú tí wọ́n bá dé ọlọ́run lè ànábì fún wọn من الله لنت لهم ولو كنت ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ọlọ́run á ròyìn ànábì pé wà láwọ́ kúńtà ánìkọ́ ọba jẹ́ fázọ́ hmm. òkúròrò fázọ́ hmm. òkúròrò gàlí hmm. ìrọ̀lọ́kọ́lù ọlọ́kàn líle Eh, ìgbọ́kìgbà ní gàlíbà sí òkúròrò eh, eh, bọ́bá ń lọ masára sí òmùbà lọ́wọ́ àti fábọ̀nù ìpè akérò mú lọ sí àní lù àwọn mú mi ní wèrè lè tọ́ wá mọ́sálásí hmm. lọ́ba mu mùsùlùmí ni wọ́n fi orí ẹ̀ má lè yí dọ́kà kọ́ máa kó kó bòkó bòkó kọ́ máa kó bàbò àwọn ọlọ́ni ká lè yí bọ́ lọ́lẹ́ bí sẹ́pàṣẹ́ pọ̀ bá ń jẹ́ ní tọ́jú kúrò ní kọ́kàn rẹ̀ lè kókó kó kí ni ọ̀sẹ̀lẹ̀. gbogbo ẹni rí ọ̀sà mọ́ ọ lọ́wọ́ tán kẹ́ni burú sì máa ń sá fún wa ọ̀dà púpọ̀ nù ẹ̀sìn tó jẹ́ ń túmọ̀ ẹ̀fọn yí pé ẹni tọ́lọ́run ra ìnábì fún àwọn ẹni rí ni o ẹ̀ǹtẹ́ni burú bá ń dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sọ́n fìtá nìyẹn o tòmọ́tò bá yọ lọ́ọ̀kan báyìí tó ní ha hmm, ó dé o tọ́ta lọ ẹ̀hìn ìta fẹ́ràn ni. لانفضوا من حولك ọlọ́run ọba sá fún àwọn ẹni rí ọba túmọ̀ ọlọ́wọ́ ìwà nẹ́bì tó ọba lè ní ọlọ́run wá kọ́ ànẹ́bì ní ìwà mẹ́ta ọlọ́run nípa àfààní wọn tàbí kúrò fún wọn síbi ẹni kó rí wọn tàbí ẹni kó rí wọn wà sáfẹ́ láhùn kí wọ́n bá sì ọ̀tọ́rọ̀ àforíjìn fún wọn wọ́n wá ní wà sáwé hùn fìlà amru. Wàṣàwírùn fi amru. Máa fọ̀rọ̀ lọ̀ wọ́n, má máa dá sí ìwọ nìkan kọ́. Wọ́n láyé náà. Àwọn kankan wà tó ní ìdíkọ̀ bá wọn dámọ̀ràn lórí ẹ̀ tàbí bá tẹ̀ dámọ̀ràn sọ̀rọ̀ wọn wá ń takora ìwọ ni ó méjì dì sísan tẹ̀. Olórí nù. Ǹjẹ́ pèlò lórí nù ni? Olórí gbọ́dọ̀ ní gègé kan tó fi máa sáyìn pé sẹ́yìn ya pẹ́ẹ́nu pé ẹ lọ́bẹ̀ẹ́ lọ́dà ápè mo mú bìtó wù ọlọ́run nípa ìdá àzàm tó bá wá pé ó ti wù wọ́ pé kó o ṣe nì nígbà táwọn èèyàn rẹ tó bá bá wọn dá mọ̀ràn tàbí àyà pẹ́ẹ́nu tó bá ti wá mú ní tó wọ̀ tán. nǹkan tó ṣe tó fi hmm. eh, inna Allah wa nusahi muslim an salamata bin al-akwa رد على تتكلم ان قال ان رجلا قال ان رجلا اكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله صلى الله عليه وسلم بشماله فقال كل بيمين فقال كل بيمين قال لا استطيع قال لا استطيع قال لا أستطيع قال لا استطعت ما منعه الا الكسر ما منعه الا الكسر قال فما رفعها الى فيه قال فما رفعها الا فيه هو انه صحيح مسلم àdéhùn sálámà yẹn òní ìnà ọkùnrin kan wọn ò dá pẹ àwọn ìwáyà míì dárúkọ hmm. tó báwọn sàbí máa bora wọn láti rí láàrin wọ́n yẹ pé níta fẹ́ sọ̀rọ̀ yín sàbí ní nǹkan tó rí gbígbẹ́ hmm. wọn á fẹ́ ìnà ọ̀dùnlá ni ọkùnrin kan wà wá ìyẹn ló jẹ́ sí kí ìpìlẹ̀ káà fi máa bẹ́ni tó bá jẹ́ ni rí ṣe tó bá ṣe mistake níbi ká fi gbé ní káàbù ká gbé jáde pé kí nígbà ìgbàrẹ́ tán nìkan ṣe tó ṣe ń jẹ́ ọ̀dá káàsì mọ̀ fẹ́ni rí nípìnlẹ̀ kò ní ìdíjẹ́ àdìgbàrúkọ̀ lákàkàn sọ òdodo ń jáde fáwọn èèyàn pé kí n kábà àwọn kan wọ́n máa ń sọ báyìí sọ báyìí ẹ má gbọ́n tí wọ́n sọ ó ní ìdíkà ìdàrú kan tàn hmm, àti tó bá jẹ́ sí pé abálá nìyẹn ní ìta rẹ̀ sí pé afẹ́ sí afẹ́ káwọn èèyàn dáwà mọ́ hmm. eh, èmi náà fẹ́ sọ pé mi náà ṣe báyìí fẹ́ mi sọ pé náà àti báyìí ó sì ní ládà kankan tó gbà bẹ̀rẹ̀. Eh, àwọn tàbí ní ìyàbọ̀ jù láwọn ọkùnrin kan á ti ra ní ìdàrú sílẹ̀. ọmọ jẹun pẹ̀lú ànínẹ́bì ọwọ́ àwọn ni wọ́n fi ń jẹ owó tì hmm. ah, ah àmì wa sọ fún pé ah, ah, owó òfin wa wá jẹ kó sì yẹ nìyẹn ọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ọkùnrin náà bá dáná bí lóhùn pé láàṣà tó ọ̀gbẹ́dọ̀ ní ilé fọwọ́ ti jẹun ọwọ́ òsì lọ́wọ́ ti jẹun ìtumọ̀ láàṣà tó ń gbé kò ṣeé ṣe láàṣà tí kò yí sí kò yí sí tó wí ní ọjọ́ àwọn òsì ti mọ́ lára láwọn kí ni nira rẹ̀ àwọn kan sí ń jẹ sí kíní kò ní ìdíkà ń yọ kíní kan nígbà ìṣúra ìtọ́ ìmọ̀ ọwọ́ ọ̀nà bó ṣe nà sí náà òní láàṣà tí ọ̀rùn ò lè ṣe ó lè ṣe ah ayẹ́bẹ̀ ni mo ní ọ̀sẹ̀ nǹkan olóòsí ìwọ èyí ọyẹ ká lórí lè pọ̀ látàtàtà ọwọ́ rẹ̀ ò sì ní ṣe jẹ́ láyé náà ọwọ́ ọwọ́hun ọwọ́hun ọwọ́hun kò ní ṣe jẹ mọ́ fún ọmọ máa mọ̀ náà wílẹ̀ kí wọ́n ní gàrú ló sí láti ní ní kí ẹ bá ti gàrú sí dáwà á lè mọ̀ hmm. ẹni tí a bá rí pé ti gbá kejì ti gbá wà náà ẹni kó lè bá mọ̀ pé ọ̀rá náà ẹgbẹ́ kòbòkòbò ìṣàkóso ọ̀rọ̀ tó dáa náà sí ọ̀nbẹ àpàṣán ọ̀rọ̀ tó dáa ó fi kí ni ọwà ẹ̀kọ́ kòbò ni tí a bá ti kòbò ṣe ti kọ́ láwùsà tí ọ̀bà sí làwùsà kò ní dúró ẹ̀ lọ́yìn mọ́ ó kéré tán ẹ̀ àti ìfọ̀n kankan náà ni. ànábì ní lásàbà ó ní lè fi jẹun náà. ẹ̀ tó gba àdéhùn wa sọ pé kọ́ wọ́n lọ́wọ́ tó lóun ò lè fi jẹun ìyẹn ọwọ́ ọ̀sùn tó lóun ò lè fi jẹun ó sì rọ lójú ẹsẹ̀ wọn wọ́n ní kò gbé jẹun ẹ̀ sí kú láì ṣe pé kílẹ̀ máa ń fi stroke ọwọ́ rẹ̀ ọwọ́ sóòtù mọ́wọ́ ẹ̀ lójú ẹsẹ̀ káàkiri náà wàá tún ṣàdúrà fún pé ọlọ́run fi ọlọ́run bá wò tán wọ́n ṣàdúrà fún ó ti gbé ọkọ̀ tiẹ̀ ń jẹ ẹni yẹn máa ru lọ náà nà kọ́ńtì mùsùlùmí làdí ìṣeré wa ẹni gbé sọ yìí fi gbogbo ẹ̀ náà ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kọ́ máa lọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ìdílé wọn bá a ọ̀dà ànábì ní òhùrù lọ pé ànábì ní òhùrù sálà ìsàn ẹ̀sì tọ́lọ́hùn ẹ̀sì kìíní kan ọ̀dọ̀ fún àfi walakinni arakum qawman tajhalun. walakinni But I see that you are people that are ignorant. Àwọn ni mo rí yín pé aláìmọ̀ kankan ní ẹ̀yìn kí ẹ̀yin wọ̀n wọ̀nyí. Ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ yìí, ignorance ní ẹ̀ ẹ̀ mọ̀ dò ó ló dé. أراكم kí àwọn lọ sí lẹ́kítọ̀ bí kan ní ìsìn kan wá rí pé ẹnìkan á béèrè foolish question tó jẹ́ pé àìrí pé ẹni ni a sọ pé olóòdù ni wọ́ọ̀lì àtàlẹ́ ibẹ̀ ń bà mí yẹ irú irú rẹ̀ kù nílẹ̀ bá ṣe máa béèrè irú Ah, gbogbo ẹ̀lọ láàyè náà àrẹ́sì musa náà sọ rẹ̀ àrẹ́sì ọ̀làtọ̀ sọ́lọ́tọ̀ àwọn ọ̀gá àwọn tẹ̀tí eight wọn náà sọ pé nígbà táwọn àjọ tiẹ̀ náà sọ sọkúsọ àrẹ́sì musa náà sọ àbùkù ọ̀rọ̀ sí wọn ọlọ́yà musa jẹ́ àlànà ilà hàn kàmá lahum aliha قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون They said, O oh Musa, make for us an ilah, seek a god, Wọ́n ní wọ́n Musa fún wa lólúwa tí wá náà òrìṣà táwa náà máa ṣe àwọn àjọ Mùsùlùmí nù, ṣẹ́ńtẹ̀lẹ̀ Musa lẹ́yìn ni wọn. Ẹ̀yin wá bí wọn àfáà náà léèrè pé fáwa náà ní tíra táwa máa dì mọ́ra ọ̀rọ̀ sọ̀rọ̀ tó lé sí ẹni pé wípé àtòló dulẹ̀ yìí láti ẹjọ́ ìyá àti ẹ̀mọ́ kankan tí mo ti ń kọyín tó amọ̀kọ́mẹ́kọ́ ní ó rí wọn àbí ìrẹ́rú bèèrè rárá wọ́n ní wọn Mùsá fá tá a máa sùn gẹ́gẹ́ bá wọn kẹfẹ́ yìí náà ṣe ní òrìṣà ti wọn àlọ́bì Mùsá ní ìyàkùn ọ̀hún tàbí hálù ìyàtọ̀ ń bẹ́ńbẹ́ o kọ̀sọ́ fún kọ́ọ̀mù jáhìlì òun tẹ́jà lúnà lágbára ju jáyì lúnà ẹ wọ́n ní jáyì lúnà pé wọ́n stop torí àìmọ̀kan mọ̀ tẹ́jà lúnà àìmọ̀kan ìmọ̀ tó ń gòkè sí wọn ìtura ẹni tẹ́jà lúnà fẹ́lú mọ̀ bárẹ̀ lókè. àrẹ Ibrahim alayhi salatu wa salam tọ́jà àwòkọ́ ti rere tọ́lọ́n ti pọ̀ nẹ́bì láti fi kọ́ máa ṣe díẹ̀ tọ́bìlà ń 67 àrẹ Ibrahim sọ̀rọ̀ tó lé ọ̀pọ̀ náà lè Kùránì kódà ó sọ̀rọ̀ tó lé jíbà àbáyé gambika àrí ìsọ̀rọ̀ àti wàsálàm ọ̀rẹ́ bọ́ òsìkíní ẹ̀nà bídíà ẹ̀bí Ibrahim ó ní òfin lakum wa lima ta'buduna min dunillah. òfin lakum wa lima ta'buduna min dunillah. àfàlà ta'qilu. àfàlà ta'qilu. Right upon you and upon that which you worship besides Allah, have you then no friends? Ànábì Ibrahim alayhi salatu wa salam, ó fi àwọn bí wọn bó ṣe sí ọ̀ ayága yín òfin lakum ayága yín wọ̀nyí ẹ̀yin ìjọ wọ̀nyí ayága yín ní àbá ti dáwà dé lẹ́fù báwọn kò sáàfì bàbá rí àwọn èèyàn tó bá rẹ fẹ́ sí dáwà báwọn kò sáàfì ó lè ṣe fún ọ òfin lakum sí ọyín ayága yín òpònú ni yín ẹ̀ ní sẹ́yìn ẹ máa ń tẹ́ ń ṣe pàà tí ọ̀yin wá lè máa ta àbùkù náà àti gbogbo nǹkan tẹ́ ń sin lẹ́yìn ọlọ́run ṣe gbójú lẹ́yìn ọlọ́run tí ràtẹ́ tó máa kò ó fi ń lẹ́hù sí ọ̀rẹ́ ìtẹ́ ẹ̀sìn kọ́lé yín sí ọ̀rẹ́ ìtẹ́ ẹ̀sìn mọ́mọ́ tó yín ìtẹ́ ẹ̀rì mọ́nú sọ́ọ̀pù yín àti kọ́mpìnì yín ẹlòmíì tún rì mọ́ mọ́sálásí ó fi ń lọ èyí tó wí mọ́lá wà ní orí tẹ̀sán báyìí náà nǹkan báyìí ti sánú báyìí ti ń wùyàwó náà wúyọ fún ọbẹ̀ yẹn sí ọwọ́ gbogbo ẹ̀yìn tẹ̀sí tí ọ̀dà àti tẹ̀sí tí ń tí ọ̀dà náà anábì Ibrahim wá ní àfàlà àtà àfìlú tí ó sì láàká ìfún yẹn pàápàá mm, tí ó sì láàká ìfún yẹn anábì Ibrahim tí ó sì lérò lẹ́yìn kankan mm. ìtàn ìjọ anábì Ibrahim mélòó ni ó tẹ̀lé anábì Ibrahim mélòó ni wọ́n tó ń ti bẹ́ẹ̀ ọ́sùn tó ti jáde ẹ̀yìn mọ̀ fún wọn lọ́rọ̀ bú lẹ́nu wọn lọ́rọ̀ líle lẹ́nu ọ̀jà wọn ànábì ọlọ́run àfi ọmọ nǹkan gbogbo gbàfẹ́ ní ṣọ́ọ̀dẹ àwọn tó yẹ aṣọ sí wọn tó bá sọ sí wọn ìgbàlẹ́ ọba láǹsì nù tó ọba ti lè kọ líle jáde ọba láǹsì ẹ̀yẹ fún ìdọ́gbọ́n sí òun ṣe kákọ́ọ̀sì kan lábẹ́nú pẹ̀lú àwọn ènìyàn burú nù ẹjọ́ ń tẹ́jú síra yín kan gba mo fẹ́ sọ kankan wẹ̀ dàgbọ́ ní ilé ìmẹ̀ ọmọ kan wíjáde lẹ́nu ní ọ̀sán bá dé láàmà tún sí láàrin ara ṣé dáwà náà ni ó ní ẹ̀yìn tó ọsán gbangba náà ni ọsán kọ̀rọ̀ ìṣẹ́gun dáwà nìyẹn. Eh, wal hikma n tá a mìn pẹ̀lú gbogbo n tá a fẹ́ ni pé n tẹ́ ń pè ní hikma a lo líle láàyè rẹ̀ a sì lo rírọ̀ ní eh, àwọn mistake ní káwọn èèyàn máa sọ pé rírọ̀ rírọ̀ láà máa fi ṣe dáwà mistake náà sì ní kéèyàn lọ pé líle líle láà máa fi ṣe dáwà à ń mìíràn méjèèjì papọ̀ ni hmm, àwọn ti sọ fún ọ̀nkù rẹ̀ pé kúlá ilá ìlọ́lá kẹlmọ̀tán وحاج لك بها عند الله قل لا إله إلا الله كلمة أحاجك بها عند الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله على ركوية فاتحة ويوسواتي